والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله والإيمان قول باللسان وعمل بالأركان وعقد بالجنان يزيد بالطاعة وينقص بالعصيان لن يوالا يتسواجو أفوني ترى بس الله يفوا الإيمان إيماني à ń pè ní al-iman imani òun náà nínú òfin ṣẹ̀ríya ó ní í ṣe pẹ̀lú nǹkan mẹ́ta qawlun bil lisan ohun tá à ń wí gorí ahọ́n wa ohun tá à ń wí gorí ahọ́n wa wa amalun bil arkan tá ń fi àwọn oríkèé wa tá ń fi ń ṣèwà wò wa aqdun tá a sì láti sọ́kàn rẹ̀ níta ń ní imáni nù á gbàgbọ́ lọ́kàn wa pé Allahu Rabbul ọ̀kan ni kò méjì ó nìkan la tó sìn gbọ́dọ̀ sìn pẹ̀lú ẹ̀. a sì lè wa. a sì máa fi àwọn oríkèé wa jẹ́rìí tù. torí náà ẹnikẹ́ni tó bá sọ fún ń gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí mẹ́ni yóò bá sí lọ́kàn rẹ̀ tí ó sì lè wí gbórí ahọ́n rẹ̀ tí ó sì máa foríkèé rẹ̀ jẹ́rìí tù onítọ̀ ọ̀gbọ́ lọ́wọ́ bá gbọ́ torí ẹ̀. téèyàn bá gbàgbọ́ lọ́kàn lásán tí ó lè wí jáde gbórí ahọ́n rẹ̀ ambọ̀tìbọ̀tì yóò fi ṣèwà wù lórí oríkèé rẹ̀ ìròyìn máa ní fìràwọ́nà nìyẹn fìràwọ́nà má dájú pé allah Rabbul Alamin ọ̀nà gbogbo nǹkan àti kó nǹkan la tó sìn. kò sí nǹkan míì tó láti sìn lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n nítorí àbòsí àti gbéraga ọkọ̀ láti wí jáde ọkọ̀ láti fi ṣe wà fún bẹ́ẹ̀ náà ni wọn náà tó bá lọ mọ lọ́kàn rẹ kọ́lọ̀ nìkan la gbọ́dọ̀ sùn ṣùgbọ́n tó ṣe é ọkọ̀ láti sìn lọ irú imáni fìràwùnà ni tí ò wúlò imáni fìràwùnà ò wúlò gbogbo àná la mọ tó lọ́wọ́ bá padà sí fún fìràwùnà ọlọ́run mú tẹ̀rì ọlọ́run bá parun torí ẹ̀ tẹ́nìkan máa ní mo gbàgbọ́ lọ́kàn mi àmọ́ mi ní jáde lórí ahọ́n mi ni irun ẹ sì rí i àwọn èèyàn míì lè máa ròyìn pé bàbá àwọn kan màmá àwọn kan lágboolé àwọn gbogbo àti máa ti ń sọ̀rọ̀ Islam yóò máa rẹ́rìn músẹ́ inú rẹ̀ yóò máa dùn àmọ́ káṣí bàbá òkú mùsùlùmí kò wí jáde gborí ara táwọn ò lè ṣe sọ̀látù jánásà sí lára ṣe sọ̀látù jánásà sí Fíráúnà lára a'udhu billah kọ̀tọ́ bẹ́ẹ̀ náà ni imani ash-shaytan nítorí pé ṣètọ́ni náà máa dájú lọ́kàn rẹ̀ àṣẹ ọlọ́wọ́n kò ṣe takò ṣùgbọ́n takò ló fi di kíni olórí ibú ńlá téèyàn bá wọn gbàgbọ́ lórí ahọ́n lásán tí ìmánì yóò sí lọ́kàn rẹ̀ eléyàn ni wọ́n ń pè ní ìmánì àwọn mùnáfìkì yaquluna bi afwahihim ma laysa fi qulubihim níta ń fẹnu sọ kò sí lọ́kàn wọn ọlọ́run sọ nípa ti Fir'auna pé wajahadu biha wastayqanatha anfusuhum dhulman wa 'uluwwa wọ́n takò pé ọlọ́run nìkan la gbọ́dọ̀ sùn nígbà tó kan wọn máa bẹ́ẹ̀ dájú àbòsí àti gbéraga ló mú wọn má sí torí ẹ̀ bí ẹ bá wọn gbàgbọ́ lọ́kàn rẹ̀ ó sì lè ń wí jáde lórí ahọ́n rẹ̀ ṣùgbọ́n kì í sin lọ́hùn kì í sin lọ́hùn kí láǹfààní ìgbàgbọ́ tí ń bẹ lọ́kàn rẹ̀ kí láǹfààní wíwí tó ń wí gbórí ahọ́n rẹ̀ nígbà tó ṣe pé ìwọ òkùnà láti sin lọ́hùn ẹni tó bá ti kùnà láti sin lọ́hùn tó ní ìmánì ti tó fahuwa murji ó ti dọ̀kan nínú àwọn ahlul irja àwọn ẹni tó ní àbùkátà ká ti sẹ́ ó ti tó kákan gbọ́lọ́ kan wa àwọn kan sì ní tá a bá tún wí jáde gbórí àwọn òtítọ́ àwọn mọ́rìjì àníyàn o àwọn tó ń fasẹ́ sẹ́yìn irú rẹ̀ náà ní sí ọ̀pọ̀lọpọ̀ láwùjọ wa lónìí wọ́n ní mùsùlùmí làwọn mùsùlùmí wọn bí àwọn fala saddaqa wala salla walakin kadhaba wa tawalla wọ́n ní wá mọ́sálásí ní sílọ̀ àbíjọ́ ọ̀nà wọn bá dùn àbíjọ ọnu wọn bá bàjẹ́ yọ̀nà làwọn máa ń sin lọ ṣé mùsùlùmí náà wà nù wọn tan ara rẹ jẹ wọn tan ara rẹ jẹ ọsọ àlùjáná ọsọ di búrẹ́dì àtẹwà tó kó jẹ ẹni tó sin lọ gan lójú méjèèjì ẹrú kátó kó ẹni tí ń sẹ lójú méjèèjì torí ẹ agbọ́dọ̀ sin lọ torí ẹ tó máa ní mẹlìkì imáàn á sọ pé i'tiqadun bil janan. وقول باللسان وعمل بالجوارح يزيد بالطاعة وينقص بالمعصية إيمان يا مالكم إيمان يا مان تلي طلاق تمان تطلاق إيمان يا مالكم تمان تسلام إيمان يا مايو تمان تقول قال أنداب وما يورو إيمان وقت tẹ́ẹ̀bá ti ṣiṣẹ́ títẹ̀lé tọ́lọ̀ ẹ̀yin náà máa rí pẹ́ ń da ìmánì lẹ́kùn tẹ́ẹ̀bá ti ṣẹlọ̀ ìmánì ọ̀mà jẹ́ tọ́ lẹ́sẹ̀ ìmánì máa lẹ́kùn إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا wa ala rabbihim yatawakkalun àwọn múmini làwọn tó tó kéde wọn ti dárúkọ Ọlọ́run fún wa ẹwà rírì ó mọkàn o tẹmẹ wá kí àwọn ayé alukurani fún wa ìmánì wọn lè kú àdàpé alìmánu yazidu bit-ta'a ìtẹ̀lé tọ́lọ́ àwọn ẹ̀jẹ̀ kí ìmánì ò lè kú sísẹ́ lọ́nkọ́ ìmàdé ìmánì kú anábìyà sallallahu alayhi wa ولمن رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان تبعني تاني كان هو بجاء تبعني تاني كان هو تيودا أنا بني فوي قادة فوي قادة تبعني فوي قادة ẹfẹnu yí padà tẹ́ẹ̀bá lè fẹnu yí padà ẹfọkàn kọ́ anábìwá ni fífọkàn kọ́ òun ni ètò lẹ́jù nínú ìmánì káfọkàn kọ́ nǹkan lè ètò lẹ́jù nínú ìmánì ó túmọ̀ sí pé ìmánì máa lẹ wàdálíkà nùkùsọ̀nù eléyìí ni dédé kù rẹ̀ tí ìmánì bá lẹ ìmánì ti dínkù nù. لا بيرنا لا النبي صلى الله عليه وسلم وأن لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا يشرب الخمر شاربها ولا يشرب الخمر شاربها حين يشربها وهو مؤمن ونزنا كون kó wá ṣe zina pẹ̀lú imani ó lè kàn ní jalè kó jalè pẹ̀lú imani ọmọtí kàn ní mutí pẹ̀lú imani àsìkò tó ní zina fẹ́ ṣe zina imani ọ̀yà àsìkò tó lè fẹ́ jalè imani ọ̀yà àsìkò tó mutí fẹ́ mutí imani òfìlẹ̀ eléyìí túmọ̀ sí pé imani máa ń dínkù kí ni máa ń dínkù ẹ̀ṣẹ̀. ẹ̀ṣẹ̀ ló máa ń dín ìmánì kù tí yẹn bá ń ṣètò Ọlọ́run ìmánì rẹ̀ kọ́ yọ máa lékún sí torí ẹ̀ níta ń pè ní àlè ìmánì nìyẹn ìgbàgbọ́ òdodo ó ní í ṣe pẹ̀lú gbogbo wa gbogbo ara wa ọkàn wa ahọ́n wa àti gbogbo ara wa tí nǹkan kan tó ṣẹ́kù kò sí tó ṣẹ́kù. هذا هو الإيمان اعتقاد بالجنان وقول باللسان وعمل بالجوارح يزيد بالطاعة وينقص بالمعصية قال الله تعالى وما أمروا إلا ليعبدوا الله <clears throat> مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة الله أني آفين كاكا قاوان yàtọ̀ sí kí wọ́n máa sin lọ́n lónìí kan àti ọlọ́run tó fi pa á ní ká sin lónìí kan. أتدري ما حق الله على العباد وما حق العباد على الله تلا نبي بلي رباية معاذ بن جبل رضي الله عنه قلت الله ورسوله أعلم معاذ بن مدان قال نبي الأمة قال حق الله على العباد an ya'buduhu wa la yushriku bihi shay'a ìwọ ọlọ́run lórí wa ọlọ́run nìkan máa sìn lọ nìkan ká má fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn eléyìí ni ìwọ ọlọ́run lórí wa. ma uridu minhum min rizqin wa ma uridu an yut'imun inna Allaha huwa ar-razzaqu dhul quwwati al-matin nínú àyà mìíràn tọ́lá ń sọ pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun mí ṣe ìṣẹ̀mí mí ṣẹ̀dá àwọn èèyàn àtàlùjánú nítorí nǹkan kan bí èsì torí kún lè máa jọ́sìn fún mi lémi nìkan ma uridu minhum min rizq mí tọrọ arzikì kan lọ́dọ̀ wa ọlọ́run tọrọ arzikì kan lọ́dọ̀ wa àbọ̀lọ́run tọrọ kankan lọ́dọ̀ yìí oko mélòó lẹ ti dá fọlọ́ mẹ́ owó orí mélòó lẹ san fọlọ́ mẹ́ subhanallah wa ma uridu an yut'imu ẹ̀ sì tọrọ pé kánìkan fún mi lóúnjẹ inna Allaha huwa ar-razzaq ọlọ́ngàn lolùránilọ́rọ̀ dhul quwwatil matin alágbára ọba tó nípa tẹ́lẹ̀ báyìí wa nǹkan ẹyọ kan tọ́lọ́ fi pa aláṣẹ tó sì jẹ́ kókó tọ́lọ́ ti torí rẹ̀ ṣẹ̀dá wa ọ̀nà ni ibadatullahi wahdah ibadatullahi wahdah kama sinlọ lónìkan mukhlisina lahu ddin kama wá sí àfọmẹ́sìn wá fún un nítorí gbogbo ẹni tí bá tún sin lọ́wọ́n tó ń sin kàmí pẹ̀lú ọlọ́run fa huwa mushrik gbogbo ẹni tí bá ń sin lọ́wọ́ tó ń sin kàmí pẹ̀lú ọlọ́run ọ̀sẹ̀bọ ni. kayfa man la ya'budu illa ghayra Allah báwo wà lẹni tó yẹ kó òun èsì kankan àfi nǹkan mi tó yàtọ̀ sọlọ kí ló kọ tiẹ̀ náà mushrik torí ẹ ẹni tí bá ti ń sin lọ ti ń sin nǹkan mi papọ̀ mọ́lọ ọ̀sẹ̀ bọ́ ni báwo wà lẹni tó ṣe pé nǹkan mi lòun kúkú ń sìn lásán kí ló kọ rẹ̀ ọ̀sẹ̀ bọ́ lòun náà tọ́ hunafa kẹ́ẹ̀jẹ́ ni tó fi ọ̀nà tó lọ́kọ̀rọ̀kọ̀rọ̀ sílẹ̀ kẹ́ẹ̀ gbọ̀nà tó jágara wa yuqimu ssalah kẹ́ ẹ máa gbé dúró wa yu'tu zakat kẹ́ ẹ máa yọ zakat wa dhalika dinul qayyima eléyìí lẹ́sìn tó dúró dúró dọ́gba pin wa ọlọ́ni gbe gbé sọláàtì dúró kò sọ pé ká ṣe sọláàtì tán ni ká gbé dúró ó kata bu sọlá ti tán ní ká gbé dúró wọn bó kàtà ká dínà sí gbogbo tí máa bàjẹ́ sọlá ti tán ní ká gbé dúró wọn bó kàtà ká má dúró lórí sísè ọ̀ràn yẹn lásán pọ̀tù káwọn náwó àfihàn náà tó kù eléyìí lẹni tí ń gbé sọlá ti dúró inna sọláta kanat ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn yẹn tó lákòókò ní sọlá ti jẹ́ fún àwọn múmin wa yu'tu zakat kama yọ zakat zakati yẹn èèyàn fi ń fọ ẹ̀mí rẹ̀ àti dúkìá rẹ̀ mání o kò dín nǹkan kan kù nínú owó máa na kóso maalun min sadaqa máa na kóso maalun min sadaqa owó òdínkù látàrí pa ayọ zakati mọ owó òdínkù látàrí pa ayọ zakati mọ tọ torí ẹ kásìlọ kásì ṣe àfọmọ ẹsìn wa fọlọ ká tó máa gbé sọláàtì dúró ká máa yọ zakat kulluhu minad-din ara ẹ̀sìn wa ni o ara ẹ̀sìn wa ni o tọ́ba ara ẹnìkan tí èsì sọláàtì táàpé ní mùsùlùmí kò lè jẹ́ mùsùlùmí o ẹnìkan sọ pé kò sí zakat ní Islam táàpé ní mùsùlùmí kò lè jẹ́ mùsùlùmí o ẹnìkan sin lọ́n ó tún sin kan mí pẹ̀lú ọlọ́run ṣé mùsùlùmí nìyẹn kò lè jẹ́ mùsùlùmí o. سوريا النبي محمد صلى الله عليه وآله وسلم أن الإيمان بضع وسبعون شعبة أعلاها شهادة أن لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق رواه مسلم النبي صلى الله عليه وسلم أن الإيمان يقول bid'un وسبعون شعبة shu'ba ẹ̀ka mélòó lé láàádọ́rin lónìí ẹ̀ka mélòó lé láàádọ́rin lónìí ìyẹn ni seventy something branches الإيمان iman ẹ̀ka mélòó lé láàádọ́rin lónìí ó seventy something branches a sì ti الإيمان ستة أركان الإيمان ستة أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره إليه جاء أركان الإيمان شوف شعب الإيمان شعب الإيمان شعب جمع شعبة جمع شعبة شعبة ìtumọ̀ rẹ̀ òun náà ni ọ̀gọ̀sán ìtumọ̀ rẹ̀ ni ọ̀gọ̀sán àwọn ẹ̀túntún àwọn ẹ̀túntún àwọn ẹ̀ka àwọn branches ìyẹn ni pé imani ó láwọn branches mélòó lé láàádọ́rin ó láwọn branches mélòó lé láàádọ́rin àlàáha eléyìí tó ga jù nínú àwọn ẹ̀ka rẹ̀ èyí tó ga jù nínú àwọn ẹtúntún rẹ̀ ṣahadatu an la ilaha illallah òun náà ní gbólóhùn jíjẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti sìn lódodo yàtọ̀ sí Allah ńlọ́gàdù nínú àwọn branches of iman. sẹ́yìn náà ti rí pé gbólóhùn la ilaha illallah kìí ṣeré kìí ṣeré rárá rárá rárá ìdí ni tóbi jẹ́ pé òun náà ni wọ́n á máa túmọ̀ sí àwọn àtúmọ̀ púpọ̀ nínú àwọn àyà alukur'an nàdúrà sọ pé wàá tọ́símù bi hablillahi jami'a àrínú àwọn olùmọ̀tò sọ pé la ilaha illallah nìyẹn bákan náà ẹ̀ẹ́. فأما من أعطى واتقى وصدق بالحسنى وني حسنى بينا لا إله إلا الله يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة بالقول الثابت لا إله إلا الله لا إله إلا الله ولقاجو ننوى أتنتم الإيمان تأتي ما كده بعد هذه المسلمين كنا نوفي واو أشهد أن لا إله إلا الله kájẹ́rìí pé kò sọ́ba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àfi Allah iná lèyàn fi wọnú Islam torí ọ̀gá púpọ̀ ọ̀gá púpọ̀ torí ìtumọ̀ tó kó sínú pé mo jẹ́rìí pé kò sí nǹkan kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí Allah táwọn náà gbà bẹ́ẹ̀ kìí máa ṣe tukutu tẹ máa tukẹ láìla kọsọba kan ńlọlọ ọ̀fọ̀ olúwa ìsọkúsọ ni ìtumọ̀ rẹ̀ ní kíni kò sí nǹkan kan. tó tọ́ láti sìn lódodo yàtọ̀ sí Allah ajagbe gbogbo nǹkan mi jọ ń sìn yàtọ̀ sí Allah ṣé ẹ̀sìn òdodo ni èké ẹ̀sìn èké ni ẹ o gbogbo ẹni tí máa ń pè nǹkan mi yàtọ̀ sí orúkọ rẹ̀ káfíìr mushrik ọ̀sẹ̀bọ nìyẹn ọpàtàkì púpọ̀ ọ̀nà ni miftahu aljanna kọ́kọ́rọ́ aljanna nìyẹn kọ́kọ́rọ́ aljanna nìyẹn ọ̀nà tún ni afdalu dhikr onígbólóńtọ́ ga tuntun yẹn máa fi ṣèrántí ọlọ la ilaha illallah nìyẹn eléyàn atúmọ̀ sí kẹ́ wa lọ tí a sọ o lọ́jọ́ júmọ́ àwọn kẹ́ wa lọ síra yín ló ka tí a sọ kan tó yẹ kó gédé ọ̀gédé ọ̀gédé dọ̀tí ni wọn á ti ra wọn ló ká mi wọn á kó àwọn ṣe díkìrì ìlà ìlà ìlọlọ ìlà ìlà ìlọlọ ìlà ìlà ìlọlọ ìlà ìlà kékin kékin ìlà ẹjẹyó eléyìí ò sínú tọ́lọ̀ fi rán nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam bíkọ́ ọ̀nà wa ó tutù kó lọ dá záwíyà kanlẹ̀ kí záwíyà kí záwíyà àbọ̀ ọlọ́ọ̀dá kúbúra kanlẹ̀ kí kúbúra tí ó sùgbúra torí délé ọ̀dọ̀ wa kò ṣọ́ra fún dáadáa lè kò ṣọ́ra fún tó bá ti takò lànà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kò sì túmọ̀ sí kọ́ mẹ́tọ́ láyé láyé lọ́lá kọ́ mẹ́mà túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni títọ́ láyé láyé lọ́lá bí tá a ti ń sọdún eégún ẹ́ láyé láyé lọ́lá bí ọdún eégún ọdájú kọ́ mẹ́mà túmọ̀ rẹ̀ ẹ̀ ṣe tutù ọdún eégún àfa mọ́ngò bá ti dábọ̀ ọba bá kọmọ pé mango ń bọ̀ ìlọ ìlọ ìlọ ìwà ọba àmọtúmọ láìla ìlọwọ ọ wà lọ bí ibi ètùtù eégún ọmọtúmọ rẹ ọdájú kó ló dò ní ọ abẹ́rẹ́ ti sọ láìla ìlọwọ àtúntò dòńdè mẹ́tì abẹ́rẹ́ rí nǹkan mẹ́ nsọ láìla ìlọwọ ó tún fi fún pátápá sọmọtúmọ láìla ìlọwọ kọmọtúmọ rẹ wọ́n máa akitárọ̀ hùn irun wọn pọ̀ bàjẹ́ láyé nìyí ìrùn à ń sọ láìla ìlọwọ ní ìsìn wọn fẹ́ wọlé wọn akọ sóde lé wọn pé ada min fadli rabbi min fadli rabbi ada min fadli rabbi ẹ ti bá àwọn mùsùlùmí ni pé ilé yìí o nínú ọlọ́ọ̀lọ́ọ̀ tó ṣe fún wa ni tẹ́ bá wọlé lẹ́ bá bá orí àjànà tẹ́ ń rí mo kí ah ewo tún ada min fadli àti orí àjànà kù ọ̀tọ̀ọ̀tọ̀ wọn wọn ni ẹ kẹ́lẹ́ bá a pé mùsùlùmí ni wá àgbàgbé tàwọn baba ńlá wa bẹ́ẹ̀ bá ti wọlé. <laughs> subahánàlá tọ́ nbọ̀lá ẹ̀dá àmọ̀túnmọ̀ la ilaha illallah àmọ̀ irọ́ láti torí ẹ̀ ẹni tí wọ́n ti sọ la ilaha illallah kò é pa nǹkan mi papọ̀ mọ́ lọ ẹni tí wọ́n ti sọ la ilaha illallah ọlọ́ọ̀ nìkan ni máa bá dùn ẹni tí wọ́n ti sọ la ilaha illallah gbogbo tó bá ṣe yóò fi mọ́ lọ ẹni tí wọ́n ti sọ la ilaha illallah ọ̀dọ̀ ọlọ́ọ̀ ni ó fojú sí ni àfojúsùn rẹ̀ wà ẹni tí ti sọ la ilaha kì í dalúrú papọ̀ mọ́sápàá lọ́wọ́ àìpẹ́ ya sẹ́sìn yìí díẹ̀ ká tún ṣe ma ìdí àmọ́bi tọ́nà wà wọ́n ma bitọ na wa wà ọ́ dàrú wọn lójú wọ́n ma ṣe mọ́bi wa wà náà ti ṣe pọ́ mẹ́tò sí. torí ẹ̀ la ilaha illallah lọ́gàjù wà á dẹ̀nà àhà ètò kúrú jù ètò kéré jù nínú àwọn ẹ̀túntún ìmánì ó gbogbo إذا من الإيمان أن تميط الأذى عن طريق المسلمين nínú ìmánì oníkẹ́ gbogbo tó bá ti di pé yóò ṣèyàn létí tó bá rí lọ́nà kó sékí ni kó mú kó lọ́nà a islam ti dáa pọ̀ jù ó lè rí eléyìí bomi lọ́ ń gbọ́ yẹn kò sí bomi tó ti lè rí tó bá lè rí bomi kó mú wa fún ẹlẹ́bùn islam ti sọ pé tó bá rí ọ̀pá lámbá lọ́nà kó mú tó bá rẹ́gùn lọ́nà kó mú kó tó bá rúkúta lọ́nà tí wọ́n gba àwọn èèyàn lẹ́sẹ̀ mú kó kọ́dà akramakallah sẹ́ni kan kọ́kọ́ gbẹ́léwé àfa kọ́ wa gbé sáàrin ọ̀nà ìwọ́n sì ti rí i pé gbẹ̀yìn kí ló ṣe ọ̀rọ̀ àgbẹ̀kú ọ̀lọ̀ sọnù torí pé kò sẹ́ni tí ó rí tinú rẹ̀ ó dùn ọkàn àwọn èèyàn bàjẹ́ gbogbo nítorí bá ti rí i pé ó ṣèyàn léṣe kó mú kó lọ́nà ìsìláàmù dáa pọ̀ wọ́n bá yẹ kó àwọn èèyàn máa ń tẹ̀ lófin ọlọ́run àwọn àlùwọ̀ bá ti dáa jù àwọn àlùwà ọba ti rẹwà jù ògbó tí ó níyàn lára gbé kúrò lọ́nà torí tí ọba ṣe wọlé ṣe ó ṣeéṣe kó tẹ ẹlòmíì léṣe ìwọ rí ẹlòmíì lè má rí tó ọlọ́run ṣe ìwọ yẹra fún ẹlòmíì lè má mà ti yẹra fún so gbogbo tó bá ti di pé ó ṣèyàn léṣe gbé kúrò lọ́nà kí wá ṣe pé ìwọ fúnra ara rẹ lọ́lọ́ gẹ̀gùn tí ó ṣèyàn léṣe sọ́nà ọwọ́ àlọ́ jókòó nbìkan ta kété tọ́ba ti wá rí kó gún ọ lẹ́sẹ̀ ó tún pẹ́ lómi tí ó ó ti dọ̀dá ara nìyẹn o ó ti dọ̀dá ara nìyẹn ọ̀sán náà kábúrò ọmọ sọmọlá kejì gẹ́gẹ́ bí wọn náà ṣe fẹ́ kábúrò sí ọ nínú ìmánì ní ká gbé gbogbo tí ọba ti fìyàn léṣe kúrò ní ọ̀nà torí ẹ táwọn máa ń tẹ lófin ọlọ́run ẹ̀rí pa ìka ò ní ní tí ó ṣèyàn léṣe ò sí nílẹ̀ lẹ̀ gbogbo ọ̀nà wa yọ jagara torí e. ẹ̀jẹ̀ káwọn náà ká máa fi àwọn eléyìí wà wò torí ní túmọ̀ sí pé àwọn tuntun ìmánì náà tún bẹ pẹ̀lú wa alimam muslim ńlọ gbélé ìjáde anabi sallallahu alaihi wasallam ó fi hàn wá nínú àdéhìí ìpè ẹnu ara ìmánì ni torí shahadatu an ara ìmánì ni. ó sì tún fi hàn wá pé iṣẹ́ gan-an ó máa ń wọnú ìmánì ẹni tó gbé ní tó lè sìn yàn léṣe kúrò lọ́nà sọ̀rọ̀ lọ́sọ̀ àbí iṣẹ́ ló ṣe iṣẹ́ ló ṣe ara ìmánì náà nìyà torí ẹ ọlọ́run ọba ní fazadathum imana fazadathum imana ó sàlékún ìmánì fún wa ó sàlékún ìmánì fún wa ó túmọ̀ sí pé ìmánì máa lékún alladhina qala lahumun nasu. إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل إيمان من لكم تعالى إمامك مكماني لكم الله إن سورة الفتح ليزدادوا إيمانا مع إيمانهم تريك إيماني وطبع wọn tún bá lè lékún pẹ̀lú imáni tí wọ́n ti ní tẹ́lẹ̀ tele ó sọ fún wa nínú àdéhùn kan òní yakhruju minan nari man qala la ilaha illallah wa fi qalbihi mithqalu mithqalu burratin aw khardalatin aw dharratin min al-iman faj'alahu mutafadila anabi wa sallallahu alayhi wa sallam ó ní wọn padà mú kó nínú náà gbogbo ẹni tó sọ la ilaha illallah rí láyé tí máa nì. tọ́mọ gẹ́gẹ́ bí kóró alikama ti ń bẹ lọ́kàn àbí imani tó kéré bí ọmọ anágún ti ń bẹ lọ́kàn àbí imani tó kéré tó dàbí èso tó kéré ti ń bá ń bẹ lọ́kàn anabi sallallahu alaihi wasallam fihàn pé imani lè kéré imani lè pọ̀ eléyìí túmọ̀ sí pé táwọn èèyàn bá wọ́n náà àwọn èèyàn kan wà tí wọ́n wọná pé kó táwọn bá ti wọná khalidina fiha ni inú náà ni wọ́n máa bẹ láéláéláéláé gbére kése wọn ní jáde kó ń bẹ ọlọ́mọdé alọ́mọdé àwọn èèyàn kan wá wà tó yẹ pé àwọn èso ẹni tí ó ṣègbè sínú náà àwọn ò ní ṣègbè sínú náà àmọ́ wọn ò gbé bẹ̀ fúngbà kan ọlọ́mọdé àmọ́ pétọ́ ó lè jẹ́ pé ẹlòmíì wọ́n lè pé ó lọ hundred years kó tó di fún wọn wá kó ń bẹ́ẹ̀. ẹlòmíì bóyá twenty years kótó di fún ẹyọ kó mbẹ àti twenty hours àti ten minutes ọlọmọdé àmà tó àwọn nínú àwọn ẹni tí yọ kó nuna nuna ẹni tó so la ilaha illallah ọláyé tí imáni kékeré wa ń bẹ lọ́kàn rẹ̀ sẹwọn kọràn ló gbé wa ná wọn wà á ti torí imáni tó kéré tí ń nuna ń gbọba ẹ ọpadà lọ sálẹ jẹnà ìdí nu illa wa antum muslimun ẹ má gbà láti kú ọ àfi kẹ́ jẹ́ mùsùlùmí torí tẹ́ bá ti kú mùsùlùmí káti ẹ̀pẹ́ wọ́ nága ẹ̀ ní máa bẹ́ńbẹ̀ láìla àmẹ́ni tó kún káfìrí khalidina fiha inú rẹ̀ làwọn máa wà innal ladhina kafaru min ahli alkitabi wal mushrikina fi nari jahannama khalidina fiha ulaika hum sharrul bariyya àwọn máa bẹ́ńbẹ̀ láìla yìí á àwọn náà burú jù nù àwìn ọlọ́mọ sí alọ́mọ́ná tọ́ eléyìí túmọ̀ sí wípé al-iman yazidu wa yanqus al-iman yazidu wa yanqus eléyìí lọ́rọ̀ àwọn olùmọ̀ tó pọ̀ jù pé ìmánì máa lékún ìmánì máa dínkù a nínú àwọn olùmọ̀ ẹni tó sọ pé al-iman yazid wa la wọ́n ní máa lékún ni kì í dínkù tó àwọn ayé àwọn àdéhùn tó àbá àwọn àdéhùn tó wá túmọ̀ sí pé tí mánì tó kéré bí ọmọ anágún máa ń bẹ tó bó túmọ̀ sí pé ó ti dínkù náà tí ẹ dínkù tó náà tó sọ bẹ́ẹ̀ ni Imam Malik rahimahullah Imam Malik ní mánì máa lékún ní kéé dínkù tó ṣùgbọ́n lèkó lè jẹ́ wádìí kẹ́bọ̀ gbogbo ẹtì tó bá mérí sánà ní kọsẹ̀ ńgbà ó lè jẹ́ màláíkà nínú ìgbésí ayé rẹ̀ ó níbi tó ti tà sí sí náà. o le jẹ́ pé gbogbo nǹkan rẹ ló perfect gbàdé ìsè so àrètàn kàdé má Malik lọ́rùn pé ń bẹ̀ yẹn kò sí déédéé nítorí pé àwọn àyà àbáwọn wọn sí pé ìmánì náà máa ń kéré ìjọba kò sí kò mú kúrò ní Malik rẹ kò mú kúrò ní Malik kò sí pé rí òkè gbà náà di Malik Malik ti wá. tó ṣùgbọ́n ó túmọ̀ sí pé èèyàn náà ni sọ àti ṣe tiẹ̀ eléyìí jẹba o. أفاني فصل ويجب الإيمان بما بكل ما أخبر, أخبر به النبي صلى الله عليه وسلم وصح به النقل عنه فيما شاهدناه أو غاب عنا ولا رأي لجل لواو كبا قنتنا ببا صفوان قارق بو àbí gbogbo ntí hadith tó fẹsẹ̀ rìn lẹ́ bá wá ń parí àbáyà alukur'an bóyá a rí àbí kò tiẹ̀ sójú wa níta rí ni àbí kò sójú wa gbogbo ẹ̀ la gbọ́dọ̀ gbàgbọ́ téèyàn bá sọ pé tí n bá ti rí tí ọba sójú mi ní gbàgbọ́ à èèyàn padà di káfíìrì nù gbogbo nǹkan tá nàbí bá sì sọ fún wa yẹn na'lamu annahu haqqun wa agbọ́dọ̀ mọ̀ kó dodo ni o òtítọ́ ni tí irọ́ ò lè wọ bẹ́ẹ̀. وسواء في ذلك ما عقلناه وجهلناه bóyá làákàyè wa gbé àbá àti ẹ̀ máa ń parí làákàyè wa gbé àbá àti aláìmọ̀ ní parí ولم نطلع على حقيقة معناه àti ní tó ti pa àmọ́ pàápàá kí ni túmọ̀ rẹ̀ مثل حديث الإسراء gẹ́gẹ́ bí ọ̀rọ̀ nípa ìrìn àjò òru tánàbìrin ìrìn àjò òru tánàbìrin láti bo láti Mẹ́kà lọ sí. Si, baitul maqdis mẹ́kà àti baitul maqdis ìrìn àjò òru tánàbí sallallahu alaihi wasallam tó rìn láti mẹ́kà lọ sí baitul maqdis bóò ní rìn yìí oṣù kan náà máa fi rìn lórí ìràkúnmi láti mẹ́kà lọ sí baitul maqdis anábì wa rìn ìrìn àjò yìí lóru kan lọ ó tún dé kò tún ma lórí eléyìí wọ́n tún ní láti bẹ̀ wọ́n tún gba sọ́mà lọ sọ́mà kìíní sọ́mà kejì sọ́mà kẹta sọ́mà kẹrin sọ́mà títí dé ọtún fi tayọ sọ́mà keje sẹ́mi pé làákà ilé má lè gbé ṣùgbọ́n sami'na wa amanna agbọ́ àgbàgbọ́ bí kò sọ pé ní lẹ́nu ìgbà tí a ti salatul maghrib sísìn ó ti lọ́ọ̀ bá ní ó ti dé ẹ pé àhà ah, ah, adìẹ mọkà o ti lọ ọgbà tó ti dé gbọlọ àgbà kékeré ni gbóni ngbà kọlá gan ó dọ̀tí bẹ lọ́yọ̀ ọkọjá sísọ lẹ́sìn tó kọjá pé kọ́dà ńgbàdá tí a fẹ́ dé lálùpọ̀ àbá gbogbo bẹ ó kúlọ́ọ̀mù sì bàjẹ́ ni lóṣù tó ti dé sọ̀tẹ́ àwọn kí wọ́n bá lọ Ìbàdàn ní ìsìn tí mọ́tò ẹ̀ bá ń sáré dáadáa pẹ̀lú títì tó rí bó ṣe lóun ó rí i òun bùkátà wákàtí kan àti kíni àti twenty minutes tó fi débi ọjọ́ mọ́tò ẹ̀ máa ń sáré dáadáa tí nǹkan kò sí ọ̀hún á ní láàrin magreth sísìn ó ti lọ ó ti dé ọ̀ dín rọ́pù ẹ̀ẹ́ sàmọ́ gbàtà nàbì sallallahu alaihi wasallam ó lòun lọ Baitul Maqdis láti Mẹ́kà Baitul Maqdis sí Mẹ́kà oṣù kan ni bá gunra fún mi oṣù kan ni bá rìn fẹ̀ oṣù kan oṣù kan àlọ oṣù kan àbọ̀. wọ́n wá lọ lọ oṣù ti dé lóru kan arabi tọ́lọ̀ wọn ti da ìmánì yìí wò ni ẹ̀ríkọ́ ẹlòmíì tó bá ti ń gbọ́rú eléyìí imú rẹ̀ ó ti máa yínra rẹ̀ imú rẹ̀ ó ti máa torí kọ́ ti sẹ́ẹ̀tì imú rẹ̀ bá àmì rìmọ́ọ̀tì ni <laughs> imú ó ti máa yínra rẹ̀ kí ẹ dínkù ẹ dínkù àwọn ìròyìn tẹ̀ máa mú wá nù ìsìlámù àbí èyí wa sì ti tẹ̀lẹ̀ tó bá

ìjọba experience kan làwọn rí pé àsórí ah, ah, àwọn ọmọ ọ̀nà tá ń gbà lọ sọmọ àmọ́ bẹ́sùn mákèdèsì tó dá wa lójú bí wọ́n ti ń lọ tá ń bọ̀ eléyìí ti fi hàn apẹ́rọ́ lọ pa oṣù kan wọn máa ṣe lálọ́ oṣù kan wọn máa ṣe lábọ̀ ọ wá ní kò tún ma lórí kọ́ lọ bẹ́sùn mákèdèsì tó tún padà o tún wá ní wọ́n gbé ọ lọ sọ́mà tá a mọ̀ náà rẹ̀ ábà máa má dùn ẹ́ <laughs> so bí wọ́n ti wá rí Abubakar Abubakar ọ̀rẹ́ rẹ̀ ibà ó tún ti di pé nísìnyí báyìí àwọn ọ̀rọ̀ tí máa pa tẹ́lẹ̀ àbí òye àwọn ọ̀rọ̀ dúdúdúdú ni tí òní tètè yí àwọn èèyàn tí ọmọ ẹ̀yin náà pè lólódodo ní ìsìn tó ń parọ́ fún un kìkì lọ sọ ó lò lọ Baitul Maqdis òun sì tún bọ̀ ilé òtó ma ó tún lò lọ sẹ́mà gbogbo ẹ̀ náà láàrin òrùka yìí Abubakar ni tó ti sọ bẹ́ẹ̀ wọ́n ní tó sọ náà ló ń tó sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí. subhanallah ah ẹ̀rí imáni lágbára kọjá àgbèké àpò tó ti sọ bẹ́ẹ̀ lọ sọ bẹ́ẹ̀ bí tó náà retí sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí ah ṣé ẹnu yín kan náà ó ní kọ́ parọ́ mọ́ yẹn yóò parọ́ mọ́ lọ so torí ẹ̀ báyìí ìjọ náà làbúbákàrà gba as-Siddiq olódodo lélẹ́yìí kó sójú rẹ̀ ó sì gbà bẹ́ẹ̀ bí ọ̀kan náà náà. nàdẹ́nì kan bá nàbí fà nànàbí ló ní àbá nàbí ò ní agíní kan olóńjẹ oníta náà jẹ́rìí fún ànàbí sọ́ábì yẹn sì jáde ó ní màá jẹ́rìí kò sójú rẹ bá ó ní màá jẹ́rìí fún ànàbí tó sojú rẹ ni oníjọba sojú òǹkọ kọ parọ́ mọ́ náà yọ wá parọ́ mọ́ wọ̀nyí ṣé gbogbo ti ń gbà fún alátọ̀dọ̀ lọ ṣé ń parọ́ mọ́ lọ ni bẹ́ẹ̀ lórí wa ànábì jàre ànábì ni a látòní lọ bí wọn nìkan bá jẹ́rìí ó túmọ̀ sí èèyàn méjì àbùkátà pé lọ mẹ́nì kejì wa àwọn sàhábà ní imáni sẹ́wọ̀n pé yìí nìsín ẹ bò ń lé jẹ ni bó lé bá ti pẹ́ ìdáńkọ́ ẹ̀dọ̀ta rẹ̀ nu ṣùgbọ́n àwọn wọn dúró ti ànábì gbàgbàgbà Abubakar ò tí ì gbọ́ lẹ́nu ànábì kò tí ì gbọ́ sọ lọ sí ọ̀lọ́ sí gbogbo ẹnu tí ń la ti gbọ́ ṣé ó ti sọ pé òun ti lọ Baitul Maqdis ń bọ̀ ó sì lọ sẹ́mà wọ́n ní bó ṣe wí nù bọ́ba wí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀dákẹ́ sọkúsọ subhanallah wàláwù yẹn ti ní agbára jù ìgbà fún anabi sallallahu alaihi wasallam tó wà ó ní agbára kò sínú kó àwọn gbogbo ti sọ tẹ́lẹ̀ mí ìtẹ tí wọn á lọ sọ gbọdọ̀kọ iye tí wọ́n bá ti sọ bẹ́ẹ̀ wọ́n ló disqualify rẹ̀ torí wọ́n lọ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n lè yàn rẹ̀ gágágágá rẹ̀ ló ti jẹ́ máa ń bẹ pẹ̀lú èèyàn táwọn kan bá ń sọ rubbish ìwọ́ fi hàn yín pé kò rí bẹ́ẹ̀ kódà kọ́rọ̀ yẹn ọmọ ti yọ torí pé ọ̀ máa ma rubbish tàjẹ́ pé gbogbo ìtẹ́ ń sọ ìrọ̀ báwọn sọ̀hábà ti dúró sí ànábì nù sallallahu alaihi wasallam torí pé tí àwọn bá ti lè sọrú táwọn ọ̀tá ń sọ gbogbo ọ̀rọ̀ ànábì ò ní nítumọ̀ mọ́ kò ní nítumọ̀ mọ́ sẹ́wọ̀n kọ́ta yín kí lẹ́yìn fẹ́ kọ́ sọ tẹ́lẹ̀ náà ọ̀tọ́ ọmọ fẹnu wa rọ́ọ̀fù náà ni àmọ́ ìwọ tá a wá ní tiwa ní ọ́ ìwọ náà bá tún sọ dagon sẹ́wọ̀n pé nǹkan dàrú nù ìdí sẹ̀yìn tó bá sì jẹ́ pé wọ́n rí wọ́n fẹ́ rà nàbì mú gbọ́wọ́ rẹ̀ àti mọ̀ wọ́n ní kíni mùnáfìkì àwọn mùnáfìkì ló máa ń ṣe báyìí àmọ́ àwọn sọ̀hábà lódodo àbẹ̀tẹ̀ ṣẹlẹ̀ ìjẹba wọn. bákan náà ọ̀gáàna ya kọ̀gọ̀ tán lẹ́mẹ̀nàmẹ̀ lílọ dáná bí lọ sí Baitul Maqdis pípadà tó padà àti gbígbégun sámà gbogbo ẹ̀ lójú fò ní òkété bí ẹ̀mí rẹ̀ lọ́lọ́ arọ̀ lọ àlánù ṣé àláwá lọ́lọ́run ròyìn subhana alladhi asra bi abdihi laylan min almasjid alharam ila almasjid alaqsa alladhi barakna hawlahu linuriyahu min ayatina linuriyahu kálí bá a fi hàn nínú àwọn àmì àwọ lọ ṣé lójú oorun náà ó ti fi hàn. tẹ̀lé ìtumọ̀ sí wípé ááyà tó wà ń bẹ̀ nítorí pé lójúfò ni kìí ṣe lójú ọ̀run lójúfò ni kìí ṣe ní ojú ọ̀run torí rẹ̀ gbogbo ànábì kọ̀ọ̀kan lọ́lọ́run ṣe wa ga ààrẹ ànábì mi tọ́lọ̀ ṣe rẹ̀ ààrẹ ànábì mi tọ́lọ̀ ṣe rẹ̀ ẹ̀rí pé ànábì Ibrahim aleyhi salam gbàtó fi Ismail àti ìyá rẹ̀ sí Mẹ́kà ìmọ̀ àlọ́ ìmọ̀ àbọ̀ ìmọ̀ àlọ́ ìmọ̀ àbọ̀ láti wá wà láàfin ọmọ rẹ̀. kátẹ pígbà péréte náà lọlọ lọpọ lọlọlọ tẹrẹ la ń pè maka hey síbi ètò ibi táwọn wí náà nù ìrìn oṣù kan àlọ oṣù kan àbọ̀ ó súnmọ́ kó jẹ́ pé Ọlọ́run kaná kò fún kọmọ máa lò tó sùn kàn àmọ́ bíi kọ kan náà ni àlọ àbọ̀ òru kan náà ló tún lọ sẹmà náà tó tún bọ̀ subahánàlá Ọlọ́run ṣerú rẹ̀ mi. صلى الله عليه وآله وسلم. sallam torí ẹ ọjọ́ bá wọn. àwọn Quraysh wọ́n takò ànábì wọ́n sì ń wò pé ah, irọ́ ilé pọ̀ sẹ́yìn kọ́ àlà Quraysh ò lè takò tó bá já làálà ànábì ló ń la pé mo mọ̀ lálà pé mo lọ Baitul Maqdis mo sì tún ti dé pé kìnnìún ẹ̀sẹ̀ iná lẹ́wọ̀ afẹ́ kújọ síwájú àlámà ni àní mo lọ mo kọ́dà àwọn ọtọ́lẹ́ ìròyìn fún wa wọn níta bá ti kó mọ́kà báyìí bí báyìí lẹ́rì ẹ bá àwọn kan tó ń ṣe kínní kan lọ́nà ẹ bá tún kọjá bẹ́ẹ̀ tún bá wọn ẹ bá tún ṣe kínní bí kọ́ lọ́ọ̀lọ́ àkúrẹ́ ní nìsí. so ọ̀nà gbàngán ló ti gbà lọ bàbá ròyìn gbàngán bàbá ti kó ń gbàngán àwọ̀ títí express bàbá ti wọ express á nà ní lọ́lọ́gbanagada àbá nà lọ́lọ́gbanagada á máa lọ á máa lọ lọ́tún lọ́sì á máa rọ́ṣùn sè àwọn ọ̀ṣun sè ẹ̀ ẹ́ sísá fìdébì kan Odùduwà yunifásitì ẹ̀rọ ti tó ń bẹ láti ṣe à. Tíkẹ́ ọlọ́lọ́tò ń lọ. <laughs> Ẹ sì mọ̀ pé kò fìlú lẹ̀ rí láyé ẹ̀. Òkú lẹ̀ rí láyé ẹ̀. Wọ́n á ròyìn fún a. Ah, ọ̀dà títí wọn ń bèjì ní àbí èso bẹ́ẹ̀ ni wọn ń bèjì ní táyì fẹ́ dákúrẹ́ àwọn àti fẹ́ dákúrẹ́ báyìí lọ́nà ọba ti kàn ọ̀wẹ́ náà àbí kíní kan ọ̀nà ti kàn wá gbọ́ báyìí ó lọ sí dá wọn ọ̀dá ma ha subhanallah so bẹ́ẹ̀ lànà bí ròyìn fún wa ní ọgbọ́n kálukú náà tún dẹnu lẹ́ pé ah ọmọ yìí máa dàbí ìgbà tí so àyẹ̀dá pérọ́ nípa jàre ẹ̀ mọ̀kọ́ta wa nìyí ẹ̀dá pérọ́ nípa. nítorí pé ọ̀tá ọ̀tá wọn kéé kódù ọ̀yà ìwọ àwọn sọ pé kíni kí lọ́ọ́ pa ọjọ́ gbẹ́nu sọ́ńtò kẹ́kẹ́ kíni. torí ẹ̀ nítorí ṣẹlẹ̀ nìyẹn ọ̀yẹ́dọ̀ ọ̀rìfẹ́ sábàbù bọ́tọ̀lẹ̀ làjọ. nínú nǹkan táwọn sọ fún wa tá a gbọ́dọ̀ gbàgbọ́ tá a gbọ́dọ̀ máa yín mú Muslim. anabi sọ fún wa pé mẹláìkà kú ọwọ́ bá anabi musa láti gbẹ̀mí anabi musa anabi musa bá gbá létí gbígbá tá anabi musa gbá létí báyìí ó tú mẹláìkà mẹláìkà kú yọbọ ni mẹláìkà kú apàdà lọ bọlọ Ọlọ́run ti dojú rẹ̀ padà ẹ bá gbọ́ ẹ gbọ́dọ̀ yín mú pé agba ah, ah, ma ah, gba ẹ mẹláìkà lẹ pé ó wá gbá létí lójú wa yóò bá lẹ fún tọ́ ma ti sọ ma ọkàn dìkápìlì jẹjẹ yìí. <laughs> torí pé nínú tá a pè ní pa àgbàgbọ́ pé muhammad rasulullah ọ̀nà ni tasdiquhu fi ma akhbar gbogbo dáná bí wàá fún wa rò ká gbà lódò àgbọ̀dọ̀ máa yiri rẹ̀ wò wọ́n á sọ pé ẹ sẹ́nìtì tí wọ́n bá gbàyàn létí nìtì sójú rẹ̀ lè yọ àbí ah, wọ́n àmọ́wọ́ rọ́bà tí wọ́n ń gbé ká ó sì máa bóun ni ànámì musa ti gbá létí lẹ́yìn náà ikú ọmọ kọrọ ọkú nìsí ó tún dékè gun rẹ ó tún ní agbára pé tọ ta ni ó kù ta <laughs> so ló fi gbámẹ wọn sì ní màlẹka wà láwòrán yẹn ó sì gbánéjì ojú yọ ó mójú lọ bọlọ sanabi Ọlọ́run náà ọba fẹẹ kú bá wọn ti wá ní kí wọn kúrú tún náà ọmọ tọrọ kú wọn náà wá ní Ọlọ́run pa mí ọ gbádùn pa mí báwọn ọlọ́run jẹ́ àmà tẹ̀mí tó bá tẹ̀ jẹ́ kí mùsùlùmí kan máa ń dọ̀la o lópin ìwà tó bá mọ̀ pé tẹ̀mí ló lóore fún wa tó bá tó wá rí i pé ikú ló lóore jù fún wa ńkọ́ gbẹ̀mí wa má fìtínà o tó torí di eléyìí báyìí bẹ́ẹ̀ náà ni anabi ibrahim aleyhi salam bàtí kùtì ẹ̀ náà dé màlẹ́kà kú ọlọ́lọ́ ní kí n mẹ́mí rẹ wa ó ní èmi khalilu rahman ó ni àbọ̀ ah, bá jẹ́ khalilu rahman ṣé khalilu yẹ kó máa rí khalilu rẹ̀ sá ìwọ tọ́lọ̀ ń fẹ́ràn dé góńgó tí wọn náà fẹ́ràn ọlọ́run dé góńgó tọ́lọ̀ yẹn lọ́wọ́ ayẹ kó máa rí sá ó ní ah, gbẹ̀mí mi lóòótọ́ eléyìí túmọ̀ sí pé ikú à ikú kọ́rọ́rùn gbogbo ẹni tó kù ní tọ́wọ́ ẹ̀kọ́ náà kàtí yẹn máa sá gbàgbà wà wọ́n sá o kò sọ́gbọ́n náà kò sọ́gbọ́n náà ibi tọ́lọ̀ ń bá ti kọ́ kó kálukọ́ gbà lọ náà ni ọ lọ. agbàgbọ́ bá nàbí wa ti ṣe sọ. bákan náà tún sọ fún wa nípa ìgbéǹde alùkìyàmù àwọn àpẹẹrẹ tí ó síwájú ẹ̀ gẹ́bí dídé dajjal agbàgbọ́ àti èméjì ń parí wọ́n ló lójú kan yóò sì máa pera makwara ní Allah yóò fi tí àwọn èèyàn bá days péré ni ó lò ṣùgbọ́n ju alákọ̀ọ́kọ́ yóò dà ìjọ kejì lọ́dà bí oṣù ìjọ kẹta bí ọ̀sẹ̀ láti ìjọ kẹrin lọ yóò jẹ́ sùúrù ọjọ́ tá a mọ̀ fìtínà ńlá nu kọ́lọ́ńdà sànù wa o adẹ́jọ́l yóò fìtínà àwọn ará yìí àwọn nìkan ní orí náà kọ́ sórí rẹ̀ pé gbogbo àwọn múnáfíkì ọ̀dà tẹ̀lé àtàwọn gbogbo olúnáwọ kò ní rí Madina wọ torí kọ́nà wọn ti fa amọ̀lẹ́kà sọ kò ní lè wọ Madina kánà amúnìní yọ jarọ yóò ti kọ́kọ́ pa yóò ti jí dìde sísọ gbà pọ́lọ̀ ló ní ìsìn alẹ́ sọ náà káfíìrì ni wọn anábì ti sọ fún wọn parí yóò tún wá gbìyànjú pé wọn pa ní ìsìn kò ní rí pamọ́ nínú kàtí dájá ló ti tó fi fìtínà àwọn èèyàn lọ́sọ̀ pé sọ́mà kọ́ rọ̀jò nísìnyìsìn sọ́mà ó sì máa rọ̀jò yóò gbin èso ní ìtìníìtì yóò sì ní kó wù yóò wù ó yà bẹ̀rẹ̀ sí sèso yóò sì máa sèso kí lẹ́yìn tó ń fẹ́ kó o ṣe tẹ́fì tó nù màpọ́lọ̀ ni àlòkùrọ̀ ni ọ káàfin ọlọ́wọ́n bó fi fìtí náà wìn yẹn tó agbàgbọ́ bẹ́ẹ̀ nínú táwọn fi sọ fún wa náà ni máa yín mú pé dùjáàlì wọ́n ní dùjáàlì dẹ́jáàlì kéde dùjáàlì dẹ́jáàlì òkúrọ̀ burúkú ló ń jẹ́ bẹ́ẹ̀ jámù rẹ̀ dẹ́jẹ́ jílẹ̀ dẹjẹjìlẹ àwọn òkúrọ nìyẹn àkọ́kọ́ àwọn dẹjẹjìlẹ lẹ ń àwọn òkúrọ tàbí òye wa jamu dajjal tọ wa nuzulu Isa bin mariam nínú tánàbí tó sọ fún wa tá a gbọ́dọ̀ gbàgbọ́ nípa nàbí sọ sọ̀kalẹ̀ ọmọ Maryam ń bọ̀ tó àti ń parẹ tó ara ń tọ́lọ́ fi máa dán ẹ̀rí pé sọkúsọ ti pọ̀ ní ìsìn gba anabi Isa alayhi salam ẹlòmíì ló kọ pé òun máa kéwò òun náà tún ní ìtọ̀ òní wá àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin oníkíní ń wá ní kó fún lásàmẹ́ǹt ìgbà tí èsì fún kí ń dà àní náà ni àdìsú tà wá lórí pé ń bọ̀ torí ẹ yọ wọ tabi'an la matbu'a yọ wọ alẹ́ ní ti ń tẹ̀lé tà nàbì ní kéésì ẹni táwọn yọ ọmọ tẹ̀lé tó torí ẹ̀la nàbì tó ròyìn fún wa lórí pé tó bá dé tó máa ní kó so ìmáàmù yóò lòun ò lè ṣe òun ò lè síwájú yín ẹ̀yin ọmọlẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi wasallam àfi káwọn máa tò lẹ́yìn yọ máa tò lẹ́yìn àwọn mùsùlùmí ní títí tí èkú kí ni tó tún kú tó tún wá tànàbì yìí tá ń bọ̀ wọ́ gbọ́dọ̀ ṣe èméjì ń parẹ́ o ànábì yìí tá ní ọ̀pọ̀ Dajjal anabi isa ni ọpa dajjal torí rẹ̀ ọmọ kan bẹ láyé anabi wa muhammad sallallahu alaihi wasallam tó fìtínà àwọn èèyàn nínú àwọn ọmọ yahudi wọ́n ń pè ní ibnu sayyad ọmọ yẹn bí àwọn àmì ìṣe dajjal ọhàn lára rẹ̀ bẹ́ẹ̀ ni Umar fa ìdá ayọ́jọ́ kan ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال كايوكو كسمي ẹmọ wò lẹsẹ ma apá umar bá padà yọ anabi bá gbọ́ a anabi bá wá wá anabi nínú sahih muslim ó ní ènìyàn kólbò fẹlẹńtò sọlọpàá rẹ tó bá jẹ pọ mọ ngangan ní dajjal Ọlọ́run ní fún ọ lágbára láti pa. sọ̀rọ̀ àkọọ́lẹ̀ ti síwájú pé ìsọ ọmọ mọ́ríàm yọ wà pa ìwọ́n sì ní ìsọ òní ọ. tó bá jẹ́ pọ́ ni wa ọlọ́run ní fún ọ lágbára láti pa. ànábì ni bọ́bá wa jẹ́ kò ní èmi ọ́ gbà yín lọ́wọ́ rẹ̀ torí kò sí dànàbì kan lè ṣe dànàbì wò ní ṣèjú bẹ́ẹ̀ lọ. ànábì ni mo fi kankan pamọ́ fún ọ kí nìkan náà ó ní dùn. ànábì kì í sùn torí táwọn fi gbé pamọ́ fún ni wọ́n ń pè ní dọ́kàn èéfín kọ̀ wá rí pèjá dọ́k wọ́n ní kìí sùn kìí sùn ní dàjà ẹbí lọ. tí dàjà lè ti wá ń bẹ báyìí nítorí súnmọ́ ni pé ti ń bẹ àsìkò àtijáde rẹ̀ ni ò ti tò nítorí súnmọ́ ni pé ti ń bẹ àsìkò àtijáde rẹ̀ ni ò ti tò gbogbo pé bàálù ogun gbogbo missiles gbogbo uh, rocket anti rocket àbí òye wa ẹ irọ́ láti òní kankan tó lè ṣe fún dàjà ọlọ́ọ̀ni agbára kọjá bẹ́ẹ̀ ṣe lérò dàjà kò gbogbo rọ́kẹ̀tì yín kò ní tó lè ṣe fún torí ẹ̀ kan tó nù Muslim ráwọn and travel wá dé àárín gbùngbùn kan. wọ́n rí erébùsù kan bẹ̀ wọ́n bá ìdá kan tí wọ́n dè ní chain à ń pè àdéhùn yẹn ní hadithul jassas so ẹ lọ muslim so wọ́n abẹ dọlọ nǹkan bẹ̀ tí wọ́n dè ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ni wọ́n gbìyànjú láti já exactly bí wọ́n ṣe ròyìn Dajjal wọ́n bá olójú kan ni ń gbìyànjú láti já chain yẹn nítorí túmọ̀ sí pé Dajjal. ní ti ń bẹ òun náà struggle continue láti já chain wá fojú ara rẹ̀ rí mu gẹ́gẹ́ bí àwọn yájújà ọmọ ajújà ni wọ́n ń bẹ àbí sí wọ́n ń bẹ bàjẹ́ wọ́n ń gbé ojú ibi tí ni tó ti di kínní pé ẹ gbà ẹja rí kínní ìlú ẹ̀yin kínní wọ̀nyí ẹ gbà <laughs> ni wọ́n lérí sí báwọn wọ́n so àwọn ya jújọ ọmọ àjújà ń bẹ o kódà wọ́n ti documentaries débi tí wọ́n lọ ya fọ́tò òbí tí wọ́n wà wọ́n sì tún yà bí Zulqarnain ṣe díbẹ̀ gan tó fi jẹ́ pé wọn ò tí ì rí lu tó yàn máa wọ pé táwọn ò ní airport ni wọn ò ní seaport náà tẹ̀ fi lé ọlọ́run ní pé wọ́n <laughs> nígbà tí kò bá tó. wọ́n jáde o ọlọ́ọ̀tì ní dásìkò bá tó wọ́n tù jáde gbogbo ẹ̀dọ́ bá kú láyé ọgbà hìn ara nǹkan tí anabi sallallahu alaihi sọ pé ó ṣẹlẹ̀ torí ẹ̀ anabi Isa alayhi salam oní ọ̀ apàdé jáde ọlọ́lọ́wọ́ fún lágbára láti pa àwọn náà dé àwọn náà gbogbo tí pọ̀ dé. tó máa dé Buhayratu Tabariyya Buhayratu Tabariyya ó ń bẹ níbi murtafa'atil Golan Golan Heights tọ́jẹ́lẹ̀ Súríà táwọn Israẹli ti gbà mọ́ wọn lọ́wọ́ tó ń jà lé lórí so Buhayra kan wà ń bẹ lẹ́kì kan wà ń bẹ tó mi pọ̀ ń bẹ níbi táwọn Yájújù Májújù wà pọ̀ gbogbo dítẹ́sì là nábì sọ fún wa níbi táwọn Yájújù Májújù wà pọ̀ dé tí àwọn tí wọ́n kàn bá dé tó bá débi léèkì yẹn wọ́n mọ̀ pé ah, omi ti wà ń bì rí nítorí pé àwọn àkọ́kọ́ tó bá débẹ̀ tó bá dẹnu kó mi wọ́n mú ta ni nǹkan kọjá nǹkan gbogbo tó bá bá wọn ju wọn jíjẹ pípa jíjẹ pípa àtẹ̀yìn àti ẹnìtìn jíjẹ pípa jíjẹ pípa jíjẹ pípa Yájújà wa Májújà fìtínà ńlá ńgbà tí Ànábì Ìsá alayhi salam tó padà jáde tán. n'iya yájújọ ọmọ ajújọ bàjẹ́ nànẹ́bí èyí sọ náà tún máa pé tọ̀ ẹ ìwọ ọlọ́run kí náà tún ṣebí àgbà agbára yín ò lè ka ọ ẹ máa lọ bí báyìí ẹ máa sá lọ tó rò sí náà ẹ̀yin àtàwọn ni ẹ sá lọ bẹ̀ nígbà táwọn ilé ìbá gbogbo àgbà ńlá yìí tán ọlọ́run ọba wa pa wọn rùn nígbà tó lọ́nba wa gbogbo ayé wa kún wọn. ọlọ́run wa ara àwọn ẹ̀yẹ kan wọ́n palẹ̀ wọn mọ́ nígbà tí nígbà tí adúdú ọmọ adúdà kan kọjá ń bì. fẹ̀dámdámà aláìhìm rọ̀bùhùm bẹ̀dàmbéhìm fẹsẹ̀wáhà wọlé ọkọ̀ ọ̀kùnbá bọ́lá ń bá fẹ́ pa àwọn èèyàn wọn pa àwọn kókó kò bẹ̀rù ẹ̀pídáfíkì kan kọ́ ṣẹlẹ̀ pé àrùn àjàkáyé kan tí wọ́n bá ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀. bẹ́ẹ̀ lọ́lọ́run tún pa àwọn nínú táwọn àbí sọ fún wa wá gbàgbọ́ wọ́n kúrú ju dábàá ẹranko kan tún jáde nínú àmì gbẹ̀ndẹ̀ alùpùpù tí wọ́n máa sọ pé àwọn èèyàn gbọ́lọ́ǹgbọ́ àwọn èèyàn gbọ́lọ́ǹgbọ́ ẹranko tí wọ́n sọ̀rọ̀ nínú àmì gbẹ̀ndẹ̀ alùpùpù àmàlà àgbàgbọ́ òtòlú ṣẹ́mùsì mi mọ̀gíríbí hàn àti kóòrùn ọyọ gbàbí títí máa wọ̀ àtúngbàgbọ́ wà ṣùgbọ́n ìdárí àtàwọn tó jọ bẹ́ẹ̀ mímọ sọ́hàbíhìn nákìlì nínú àwọn kẹta nàbì sọ fún wa táàdì agbàgbọ́ agbàgbọ́ kódà iye méjì bíi tí wùlò kéré máa fọwọ́ kan wá rí pa rẹ̀ tó ẹni tọ́lọ̀ ń bá sì ní kẹ́mi rè ógún dìgbà náà yóò rí gbogbo àná la rí torí táwọn ọba rí àwọn ọmọ owó rí tí àwọn ọmọ àná bá ti kó àwọn ọmọ ọmọ owó rí táwọn ọmọ ọmọ bá ti kó àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ owó rí wọn máa fóònù rẹ bí ọba wà jọ náà tó <laughs> eléyìí túmọ̀ sí pé agbàgbọ́ àti èméjì tọ́ nínú dáná bí tún sọ fún wa ọ̀nà ni adáàbò kọ́bùrù ìyá ń bẹ́ nu sáré o ìyá ń bẹ́ nu sáré o tẹ́ ń gbé yẹn lọ nu sáré tẹ́ ń tàdíreke ee ee ẹ̀ ń gbé lọ báyà ni bẹ́ẹ̀ máa ń gbà mí. lawla alla tadafanu لدعوت الله أن يسمعكم من عذاب القبر نحوا مما أسمع tí ìbá ti pẹ́ tó ní gbókù sí ma ìbá bẹ́ẹ̀ lọ́n kó tẹ́kẹ́ yìí náà ọmọ gbọ́rú yàtí ń jà wọ́n tó àná sáré irú tèmi gbọ́ ìyá ń bẹnu sáré o fáwọn ọ̀daràn fáwọn káfìrí fáwọn mùṣírikùnà ìyá ń bẹ́ńbẹ́ fún wa kọ́lọ̀ má ṣe wá ní ọ̀daràn kọ́mọ yà wá ń káfìrí wa na'imuhu ìdẹ̀ra sì ń bẹnu sáré anábì tó sọ fún wa nípa pé dẹ̀ra ń bẹ́ńbẹ́ fáwọn múmìnì àwọn mùsùlùmí kọ́lọ̀ ń ṣe wá lọ́kàn náà tó rí dẹ̀ra sáré ìdẹ̀ra àtijọ́ gbẹ̀ndà al-qiyamah náà kọ́lọ̀ fi gbẹ̀yìn nínú ọ̀rọ̀ wa ọ̀kọ̀dé sàcádà nàbí sọlọ́lá àdìsílẹ̀ mẹ́mìn anábì sọlọ́lá àdìsílẹ̀ sàdí ọlọ́run níbi ìyá sàárè اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ولما سادروا níbi ìyà jahannam àti ìyà sàárì kàásì yà ń bẹ lànàbì ń sàdí ọlọ níbi ìyà yẹn ànàbì sì pa wá láti pé káwọn náà máa sàdí ọlọ níbẹ̀ níbi ìyà yìí kíkọ́ sọ wa kọ́ là wa kúrò ń bi ìyá yìí fi kulli salat níbi gbogbo salat tẹ̀wọ̀n kó ní tẹ bá ṣe àsọ̀láàtù fún tán ẹ gbọ́dọ̀ sálámà láì sádi ọlọ́ níbi nǹkan mẹ́rin sẹ́ǹsì bẹ́ẹ̀ àjẹpẹ́ kú oríire tẹ́yìn wá ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kọ́kíw ẹ má tẹ̀ra ẹ jẹ bá ẹ má tẹ̀ra ẹ jẹ ẹhẹn kó ajá pé gbogbo dáhùn yẹn ń sádi ọlọ́ọ̀ níbẹ̀ ìwọ ọ̀ma òsì ẹ̀kọ́ òtí ọ̀kọ́ pa rẹ̀ a sì tún gbàgbọ́ pànàbí sọ fún wa pé fìtínà ń bẹnu sàárè fìtínà sàárè ni ìdánwò péré náà ni pépà ti wà known to everybody kò ní lọ gbé jáde máa ta ìbéèrè ni ìbéèrè kejì ma ìbéèrè kẹta tala arákùnrin yìí tọ́lọ̀ rántí ìyá anabi wa muhammad sallallahu alayhi wa sallam kò jù bá ń lọ ẹni ọba wọ ọlọ́ọ̀ ni ó lè dáhùn ìsẹ́bìtì allahu ladina amin bilqawli thabiti fil hayati dunya wa fil akhir ọlọ́wọ́n máa fi gbólóhùn tó rí dìmúlẹ̀ sísìn yóò máa fi mú àwọn olùgbàgbọ́ òdodo dúró láyé àti lẹ́yìn ikú wọn. ni gbólóhùn la ilaha. ilàlá àtẹ̀sọ́ láyé ọlọ́run fi ràn yín lọ́wọ́ fi lè fèsì nù sàárè kọ́lọ̀njẹ́ á lè fèsì. wàsó áàlù mọ̀nkẹ́rin wọn nàkìr ìbéèrè tí mẹlẹ́ka méjèèjì mọ̀nkàrà àti nàkìr ni o. ẹ wo bí sàárè ṣe máa fún tóyìn sáàkàn páàkì yẹn fẹ̀ sáà dé má bẹ̀ mẹlẹ́ka méjì ó tún wá sọ yóò dé lè sáà nìyí ó tún dájú ẹlòmíì tí wọn á yín mú kí àà gbogbo bí nǹkan yìí ṣe yìí náà ta amúrò àkérọ́tì ka amúrò dùnìyà ọ̀rọ̀ ọrụ kú kọ̀ dàbí ọ̀rọ̀ ká kú ńgbà tí wọn náà bá dénú sàárè tí wa ó ti sẹlẹ o <laughs> oníkálukú ni síbẹ̀ sànù wa tọ́. wal-ba'thu ba'da al-mawti haqqun ìgbéǹde lẹ́yìn ikú òdodo ni o za'ama alladhina kafaru an lan yub'athu qul bala wa rabbi latub'athunna thumma latunabba'unna bima 'amiltum wa dhalika 'ala Allahi yasir àwọn kèfèrí ní fọnù sọ yìí pé àní gbà wọn dé lẹ́yìn ikú wọn gbé wọn dé àbí wọn ní gbé wọn dé wọn gbé wọn dìde o tọ. So, tọ́ba yé wa báwọn. ìgbà wo ni wọ́n gbé wa dìde nù sáré wa wa dhalika hina yanfukhu israfil aleyhi salam fi sur ní ìgbà tí malayika israfil tọ́ba fi atẹ́gùn tọ́ba fi atẹ́gùn sínú hù ìgbà náà ìnìgbẹ́ǹde o. فإذا هم من الأجداث إلى ربهم yẹn ṣe lónìí kálukọ́ jáde nù sáré rẹ̀ ọ̀dọ̀ ọlọ́ọ̀la dojú kọ́tà mọ́ eléyìí jẹ́bi tá a fẹ́ dúró sí eléyìí túmọ̀ sí pé gbogbo dáná bí wàá sọ fún wa a gbọ́dọ̀ jẹ́ alágídí ìfagídí sọ̀rọ̀ rẹ̀ do lórí ibú o níta sọ fún wa táwọn ọmọ látàrí bí wọn á ti kúrú á gbàgbọ́ èyí àgbàdo eléyìí ní túmọ̀ sí pàgbọ́ lọ́wọ́ bá gbọ́dọ̀ torí ẹ̀ abẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá kó sàlẹ̀ fún imáni fún wa fọ́nrán wa lọ láti máa fi imáni wa ti wà kó lè wá jìnnà sí gbogbo tó bá ta kó imáni. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك ورحمة